بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله اليوم في الذكر الديني أمر سنة الشيخ رسول شعبان أجراد حتى يضمنه حتى يضمنه lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan èyí tí a ń bá lọ. À ń sọ fún wa nípa àjùlọ́lá èyí tí ń bẹ fún àwẹ̀jẹ̀ gan-an lára. فقلت بسلام دلني على عملين يدخلني الجنة قطع بسوسن تدركت ممات بسوسن لسانك بسبب ما جنى الجنة عليه الصلاة والسلام ṣé àwọn onígbàgbọ́ gan alára fún ara ẹ̀ sábà bí ìrẹsì ẹ̀rẹ̀ náà jẹ́ wọn. àwẹ̀ látara rẹ̀ lóde àwọn oṣù tó táwọn oṣù tó dé ní. àsóòrùn ni ọba dẹ́gbà sọ nípa rẹ̀ pé ìlú mọ́ ìwọ́ ọ̀sọ́ọ̀dù ní ẹgbẹ̀rún fún ìrẹ̀yìn fífà. gbogbo àwọn tó bá wí sùúrù àwọn aláwẹ̀ náà là ń bá wí. ọlọ́run láǹpẹ̀ ládàá wọn fún wọn. يؤمن في دين الله هنا حديث أبي هريرة رضي الله عنه كيف قال صلى الله عليه وسلم فقيل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به gbogbo sẹsẹ ọmọ nílé àdàmbà ń sè yẹn yẹn títí ẹ lé àfàwọ ẹni tó tó ṣe wípé títí ní ọlọ́run ọba ní í ṣe èmi ọ̀dọ̀ wà ní àkọọ́lẹ̀ mi wípé àwọn ẹni fàìlì ní àtọ̀mẹ́ta ti àṣẹ àbùkà ìjọba dáadáa kan ìlọ́po mẹ́wàá tó fi wá lórí sẹ́wọ̀n ọ̀dọ̀ tó fi di àjẹpè èyí tó lágbára ó ti fẹ́ bí báyìí ní ìyẹn bá ti gbé ọba ti ọ̀yẹ́ nítorí tọ́lọ́wọ́n bá ti. nínú àtìlọ́lá tó wà báwọ̀ òun ni wípé ẹni tó bá báwọ̀ òórùn àìjẹ àìmú ní máa ń rún jáde lẹ́nu aláwọ̀ òbíṣẹ́ ọlọ́ọ̀tọ̀lá ọ̀tọ̀lá sọ pé lọ́kọ̀ọ́lọ́ fún fàmìlẹ́sọ ẹ̀dín àpòyàwó ìdàlọ́ bí ní rẹ̀ èmi òórùn àìjẹ àìmú tí ó rún jáde lára aláwọ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run àṣùkà náà ju òórùn àìjẹ lọ kì í ti tó sẹ́wọ̀n bá lọ sọ fún wa wípé pápò ní gbogbo yàrá àwọn nígbà tá a bá ti fẹ́ pè é kó dàgbà wà ní àwẹ̀ nítorí ọ̀rọ̀ bá lọ sọ àti láti sọ nípa rẹ̀ pé lọ́wọ́lá àṣọpọ̀ àlẹ́ ọ̀nà tí lẹ́ẹ̀mọ́tòrò lè tẹ̀wá kí ọ̀hìn ìlẹ̀kùn lè sọ̀rọ̀ tí ìbá ti fún mi fẹ́ kìlera mọ́tò mi ìbá dẹ̀ pa wọn láti fún ọmọ àgbà àdẹ̀fọ́ máa ń pápò ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ tẹ̀ wọ́n láti jẹ́ àdéhùn yìí nìyí kọ̀tọ́gbọ́dọ́ bá di máa wẹ̀ kọ́ máa rí bẹ́ẹ̀ mọ́ obìnrin pé òórùn olóòfò yẹn òun ni òórùn asọ́rùn pẹ̀mẹ́jọ́ máa jáde téèyàn bàjẹ́ téèyàn òun òórùn yẹn dùn lọ́dọ̀ ọlọ́run bá dẹ́dà ó dùn lọ́dọ̀ rẹ̀ ju òórùn ìwàrí àlùmíṣèkì lọ nínú ọ̀nà tó yẹ fún àwọn òun ni pé lè sọ ìyí. tó ti rí pé ìdùnnú yẹn máa tẹ̀sẹ̀ ìgbà àtọ́ parẹ́ tọ́ba sínú ìlú rẹ̀ ó tó rò ọjọ́ bá ti dàgbò tó fẹ́ yóò ṣe wọ́n báyìí lórí wọn tó fẹ́ á àkókò ìbọ̀lẹ̀ lórí. wọ́n yìí dá láti àwọn bá wò nígbà wọn bá tún pàdé ẹlẹ́dàá rẹ̀ nígbà tó dà ẹ̀yà wọn parẹ́ àdìsọ́ rẹ̀ inú rẹ̀ ó tó fẹ́ á ẹ̀yìn mọ̀ pé fẹ́sàn àwẹ̀ yóò ṣe tó nìyí. ìgbà tó bá tóbi lọ́la á tún máa tẹ̀síwájú nínú àwọn ìdílọ́lá èyí tí ń bẹ fún ààwẹ̀ gbígbà subhanahu wa ta'ala alhamdulilayi ṣẹlẹ̀ lọ́la ìlọ́la ìlọ́la ìlọ́la